بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن أقسام الناس في الاعتقاد في الأسباب a dúpẹ́ fún ọlọ́run ọba àlekèọ́lá nísìnyí a tún máa sọ nípa ìpín tí àwọn èèyàn pín sí níbi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àdéhùnkàn wo la ní sí àwọn nǹkan níjẹ́ sábàbí sábàbí oríṣiríṣi àwọn nǹkan tí a máa fi ń ṣe àgàsọ yẹn tá a máa ń lò báwo làwọn èèyàn ṣe rí níbẹ̀. القسم الأول من الناس وهو الصحيح أن يعتقد ويجعل ما جعل الله سبحانه وتعالى سبب سبب وجعل الله سبحانه وتعالى لنا أسباب شرعية مثل الرقى الشرعية وحسية مثل الدواء ìpín mẹ́ta làwọn èèyàn pín sí lábala yìí ìpín alákọ̀ọ́kọ́ òun lẹ́ni tí ó wà ní ààyè tí ó lálàáfíà òun ni bí àpẹẹrẹ ọlọ́wọ́n bá àlekèrà ó gbé àwọn àwọn okùnfà kan kalẹ̀ nínú ìlànà ṣẹ̀ríà ní òfin wa tó jẹ́ pé tíyẹn bá tẹ̀lé bọ́lọ́run ọba àlekèlá ṣe gbé kalẹ̀ àǹfààní tí ọlọ́run ní yóò jáde mẹ́ ìyẹn ò rí àtó bá tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ bí irú rúkìá tá máa ń ṣe tó jẹ́ ìlànà tí ànábì gbé kalẹ̀ fún wa àti bákan náà bóyá àwọn oògùn ewé egbò lọ́nà tí ó tọ́ àti èèyàn bá tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó lólè yìí náà. Naam. فإذا اعتقد وجعل ما جعل الله سبحانه وتعالى سبب سبب أما حسا كالدواء أو شرعا كالرقى الشرعية لديه ألم في البطن أخذ شيء من الدواء أو أخذ يقرأ على بطنه الفاتحة مثلا هذا صحيح alápẹẹrẹ gbogbo àwọn nǹkan tó jẹ́ pọ́lọ́n ló gbé kalẹ̀ fún wa yìí nínú nǹkan tó ní wọn ṣe pẹ̀lú àwọn tá à ń fojú rí ni àbí àwọn nǹkan míì tá a rí tíṣẹ̀rí ayọ̀ǹda fún wa tá a lè àfi ṣe ìwòsàn lápèjúwe ìyẹn á gbé kalẹ̀ bọ́lọ́wọ́n ba àlèkè láti gbé kalẹ̀ kò sí ládìí ọkàn tó yàtọ̀ sí yẹn bí àpẹẹrẹ bí kéèyàn ka fataha lápèjúwe àbí bẹ́ẹ̀ kọ́ ewé egbò náà lèèyàn lò ó sì jẹ́ pé ó nígbàgbọ́ pé ẹni tó lè jẹ́ kí nǹkan yìí ṣe lọ́lọ́run ọba àlekíọ́lá irú eléyìí tó ṣe yìí kò sí láì fi kankan mẹ́ ọ dáa. الثاني أن يعتقد ويجعل ما لم يجعل الله سبحانه وتعالى سبب سببا ẹlẹ́ẹ̀kejì nínú ìpín mẹ́ta òun làwọn tó jẹ́ pé òun ó mú àwọn nǹkan tọ́lọ́run ọba àlekíọ́lá tí ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí tí a lè rí àǹfààní kan ń bẹ gẹ́gẹ́ bí sábàbí òun ó láìsí ẹ̀rí jẹ́ mi nso nínú òfin ọlọ́run ọba àlìkíọ́lá bẹ́ẹ̀. يعني بعض الناس مثلا يضع على البيت أو في داخل البيت أو على السيارة أو على الأولاد أشياء منها àyè ń bẹ nínú àwọn èèyàn lẹ́nìí tó yẹ pé ó lè mú nǹkan kan bọ́yá yóò fi sínú ilé rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yóò fi sínú mọ́tò rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó lè fi sí ara àwọn ọmọ rẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé tẹ́ bá wádìí rẹ̀ pé kí ni àjọṣepọ̀ nǹkan tó fi sí ara ọmọ yìí àti ti ń ṣẹlẹ̀ sọmọ àbí ilé àbí mọ́tò ẹ̀yìn eh, rídìí fún. yadع مثلا رأس ثور أو أسد أو حوت سمك. bí àpẹẹrẹ bí kéèyàn mú eh, eré ẹfọ̀n lápèjúwe àbí kìnìún àbí eh, àbí àbí àbí àbí ẹja. aw ayn. àbí ojú kan ni. aw kaf. àbí ọwọ́. aw ba'd al-ashya' min al-bahr. àbí àwọn nǹkan míì tó yẹ pé nínú odò ni wọ́n ti fà á yọ jáde. او بعض الخرق القديمه ابي اوان كامي دي بي اوان اوان اكيسا تو تي بو تو تي او نعل قديمه او اطارات السيارات ابا اوان باتا ابا اوان كاتو جي بي اوان وونان كلارا متول لاكو جوي او بعض الاعضاء من الحيوانات او بعض الاشجار àbí nínú àwọn nǹkan tó yẹ pé erí àwọn kankan tó yẹ pé bíi apá ẹran ni àbí ẹsẹ̀ rẹ̀ ni tó yẹ pé àwọn ẹ̀yà ẹ̀yà ara ẹran ni àbí nǹkan míì nínú àwọn ẹni tí ń jẹ́ ẹranko lápapọ̀ àbí nǹkan tó yàtọ̀ sáwọn nǹkan wọ̀nyí. limadha tad'u hadhihi al-ashya' tàbá béèrè lọ́wọ́ rẹ̀ pé gbogbo àwọn kan tí ó papọ̀ yìí tó fi sínú ilé rẹ̀ yìí àbínú mọ́tò ni àbí ara ọmọ yìí kí ló dé gan kí ló fà يقول لأن الله جعلها سببا لدفعين نقول أنت جعلتها أسباب الله سبحانه وتعالى جعلها أسباب لدفعين فهذا الشرك أصغر ẹni yóò wá máa fún wa lẹ́sìn gbàtà wa béèrè lọ́rẹ̀ ń pẹ́ ẹ ṣe bí ọlọ́run ló dáàbò àwọn nǹkan wọ̀nyí fún wa ń fi ń wá ìsọ́ kó níbi ojú bú ni àwa máa sọ pé talẹ́ni tí yóò ṣàlàyé eléyìí fún eléyìí ò rí bẹ́ẹ̀ eléyìí nínú ẹbọ tó kéré ni tọrọ lọ́wọ́ ọba àdìkẹ́ ló gbé àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ gẹ́gẹ́ bí sábàbí tí ó dáàbò bò bí n tó ń بنفسها بذاتها هذا هو الشرك الأكبر أي tá a sọ كريني، pé ẹbọ kékeré ni nígbà tó bá jẹ́ pé ó kàn fi àwọn nǹkan yìí tọ́lọ́wọ́n ọba àlekẹ́lẹ́ ò ṣe ní ìdí tó lè bí oore kan àbí tó lè di aburú fún wa tá a fi sọ pé ẹbọ kékeré ni àmọ́ tó bá jẹ́ pé ẹni yìí lọ nígbàgbọ́ pé àwọn tóun ṣe yìí bóyá látara ẹran ni látara inú odò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan téèyàn máa ń ṣe ó wá gbàgbọ́ pé nǹkan yẹn ló lè làwọn àbí ló kan fóun eléyìí ti kú lẹ́bọ kékeré o ẹbọ ńlá ló dìyẹn o. نعم إذا هذا ما ذكرنا من أقسام الناس في الاعتقاد في الأسباب صحيح والشرك أكبر والشرك أصغر إلي tí a نبي yìí يبسي نبي أديو كان pín وان níbi àdí ọkàn wọn nípa àwọn nǹkan tí ń jẹ́ sábàbí sábàbí tọ́lọ́wọ́n bá هذا أقسام الناس في الاعتقاد في الأسباب صحيح والشرك أكبر والشرك أصغر. eléyìí ni ìpín àwọn èèyàn níbi ntí ń jẹ́ àdíọ́kàn wọn lórí ntí ń jẹ́ sábàbí sábàbí náà àwọn tọ́nà ọba gbé kalẹ̀ mẹ́ta náà ni èyí tó jẹ́ pé ìpín tó dáa ìpín kejì ni ìpín tó lè kó yẹn síbi ẹbọ tí ó kéré ìpín ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn ládìọ́kàn bí àwọn kan wáyé tó jẹ́ pé wàá fa kí èèyàn kó síbi ẹbọ tó tóbi. Wallahu a'lam. ọlọ́run ọba àdìkẹ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.